ìjọ kan ọkùnrin kan ọ̀gá anọmọ méjì ẹ ọmọdé ẹ lọ́dọ̀ ọpẹ́ wọn á mú ogún téhùn kóhùn ọpẹ́ wọn ti pín ogún kó wọn ní kejìjì ahọ́n pẹ̀lú àyìn ẹ ọmọdé kó ogún tẹ ara ṣe ń bí mìírín. òde bẹ́ aná ewu ẹ̀hìnàkúnà òra ẹmumu ara ọṣọ oríṣiríṣi amẹwẹ́ ẹ̀wọ̀n àmdálé amẹwẹ́ àná hí ọ̀nà burúburú wọn pé òmu ewu ẹ̀wọ̀n yẹn àná tán pé ìyàn dé ebi tẹ́ ìpa òkálẹ̀ agbára ní ẹnìkan níbẹ̀ ìfun ti bóyá wàrí ń jẹjẹ lọ́dọ̀ ẹ. ọkùnrin yẹn hàn ya a ò gbọ́ a ń tẹ ìtọ́jú ẹlẹ́dẹ̀ ń wò ń. a kàn mú ọmọ ìtóbitóbi ebi pa ọmọ ìtóbitóbi òtẹ́ ìkábàámọ̀ òfẹ́ ń jẹ lẹ́dẹ̀ ń jẹ lẹ́mú ń jẹ lẹ́dẹ̀ kò á dò rí ń jẹ lẹ́dẹ̀ jẹ. òkòtá ìrònú tán òhárẹ́ ń ra ẹ àìbẹ́ ọpẹ́ òun ní ọmọ ọ̀dọ̀ yeyeye ọ̀hún rí jẹjẹ ṣákárá bẹ́ ṣe wù wọ́n àdókò ẹ jẹṣẹ́ ku tó jókòó ibi táǹkù iná ebi àwọn àkùkù kálẹ̀ ọ̀hárọ̀dọ̀ ọpẹ́ òun àwọn àárẹ̀ òun ọ̀hán bàbá òtíṣẹ́ ọlọ́run àtúnṣe ìwọ náà bẹ̀ ṣù má dòtú ṣíṣe ẹni wọ̀ ẹ́ pọ̀ mọ́ ẹ àmọ́ okun wọ́ṣàmùmíṣọmọdọ́ ọ̀hán kálẹ̀ láṣìǹbẹ̀rẹ̀ akóhọ̀dọ̀ ọpẹ́ tètè tọ́. bí ṣe yọ lókòkó ọpẹ́ ti rí i àná ẹ̀ṣẹ̀ ọpẹ́ òhèrè arìn kò. a o ọmọ mi kẹ́yìn ọmọ mi dé. òdọ́dọ̀ ẹ ara mọ́ra amọ́ wo. a o ọmọ mi kẹ́yìn ọmọ ká ti jọ́. ẹ bàbá a o tàmọ́ pè yé àwọn mi tàmọ́ pè àwọn mi. bàbá bẹ́tí ṣe àwọn tún ṣẹ́ wọ̀ má dòtú ṣíṣe ẹ náà bá a pọ̀ mọ́ ẹ. àmọ́ okun wọ́n mú iṣẹ́ ọmọdọ̀ ẹ ọ̀pẹ́ ti dáhùn ayi ŋa mɔ dɔŋɔe. dam hire o ma sɔ huwa nika nika o ma wu ọmọ mi basi ọmu bàtà bọ àti òrùka ọmu ní ọwọ́ ọmọ ẹran láì líla nika basi ọpa ahọ́n ṣe àríyá ẹ e. ẹsẹ e bá ọmọ mi ti kú ní gbogbo àmọ́ gbóróyìn ẹ e ti jí ẹ ti nu àmọ́ mẹ fún. inú gbogbo wọn dún pé ọ̀ṣayọ. ọmọ mi tó sọnù ẹ bá mi yọ. olùkùnmi jésù kèpítọ̀yìn amújẹranra bọ́lá ń ṣe fẹ́ra tó efe ara ẹlẹ́ṣẹ̀ apadaradọ̀hún àdábì ọmọ onínàkúnà tinútọ̀yìn olúkúlùkù wa rìn pọnà ewu bá ṣe dóje ẹlẹ́ṣẹ̀ tibẹ́tibẹ́ ọlọ́run pẹ́ fẹ́ràn ra oko ọmọ onínàkúnà ìrònúpúadá tápadà délé ọpẹ́ ẹ̀gbà tayọ̀tayọ̀ bẹ́ẹ̀ náà kọ́ lọ́n ṣe fẹ́ apadaradọ̀hún jeribẹ́kẹ̀ ti ran jésù kristi ráyé ń agbára lá jésù apìdìṣẹ ṣùgbọ́n eku lérogi àgbélébù jèyí tẹ́ṣẹ̀ ti ra etí bàbá gbá yàrá jẹ ara hàn tù ní láti jìyà nípa bẹ́ẹ̀ alátìjẹ ẹ̀ṣẹ̀ ra hí jésù kristi gbọ́ àbá ṣe bẹ́ẹ̀ agbára kó nínú ìyà yẹn la yẹn